Thank you. kí ọ̀gbẹ́ àti àwọn ará ilé àti àwọn ìjọ àti gbogbo ìyóò tó wá jọ̀rọ̀ bá ìsìláàmù tí ó fi jẹ́ gbèdé gẹ́gẹ́ bí ntàǹbà lọ a láti so ti a ṣe ní ètí ká so pọ̀ mọ́ ti ọdún yìí tó rà ṣe lórí ọlọ́run tó sọ pé bí ọlọ́run nìkan ṣoṣo ọ̀sìn nìkan náà nìkan ṣoṣo ìrànlọ́wọ́ lọ́dọ̀ aṣọ lórí agbọ́nrin ọgbọ̀n lóríṣiríṣi tá a ti sọ bí èsì yẹn la wá ṣe ìfẹ́ lójú fún nítàǹpé ní alẹ́ ibadatul qalbiyya ìbáàdà àfi ọkàn ṣe fún ọlọ́ọ̀bà àlèkè ọlá tó ṣe pé ní ìjẹta àti ṣàlàyé oríṣiríṣi tí ìbáàdà kún sí gbogbo ẹ̀ bá nígbàgbọ́ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo òkú tó pín síhun tí ìbádà tún sí òun òun náà ni yóò máa fi sin ọlọ́ọ̀bà àlèkè ọlá tó jẹ́ pé bó ṣe pín náà ni ó ti ní ìbádà tiẹ̀ náà ó fi pín lóríṣiríṣi láti wọ ojú rẹ̀ ọlọ́run ṣùgbọ́n ìtọ́jẹ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì káàtó ní ìbàdátun qalbiyya bíi nífẹ̀ẹ́ ọlọ́run ìṣàgbéǹde lọ́dọ̀ ọlọ́run ìṣẹ́jú túbà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ yọ́n sí tọ́lọ̀ balẹ̀kẹ́ lásán bá ṣe fún ẹ̀dá téèyàn bá tiẹ̀ ní bùkátà pé ẹ gbà mí ọlọ́ọ̀nìkan nìyẹn túgbé kọ́ gbà ń lọ so lílérí ṣíṣe àdéhùn lóríṣiríṣi gbogbo ẹ̀ ń padà sí ìbàdà àtùkọ̀lùbíyà so ìbàdà àtùkọ̀lùbíyà yẹn làwọn afẹ́lú júlẹ̀sì àìsọ tíra sheikh islam ibn qayyim tó ṣe lórí ẹ̀ táǹpé ní madarikus salikin fi manazili iyyaka na'budu wa iyyaka nasta'in so ojú ọ̀nà àwọn tí wọ́n bá fẹ́ kó sí ìlànà tí ó fi mọ ipò ipò oríṣiríṣi ní bẹ fún iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn abẹ́rẹ́ àwọn ipò yẹn pẹ̀lú tawhid òun náà ni ìmọ̀ náà ṣoṣo ní gbogbo oríṣiríṣi ojúkọ̀nà téèyàn fi lè mọ ọlọ́run lọ́kàn nípa akókò ọmọ ọlọ́run lọ́kàn lórí iṣẹ́ ọlọ́run àti iṣẹ́ rẹ̀ ọmọ ọlọ́run lọ́kàn lórí iṣẹ́ rẹ̀ tó ń lọ́ ọmọ ṣe fún ọlọ́run bá àlékè ọlá kọ́mọ̀rún nǹkan kan ní ìfọ̀mọ́ ọlọ́run ọmọ ọlọ́run bá lọ́kàn lórí wípé àwọn ìròyìn rẹ̀ ti ń bẹ fún tẹ́ bá ti rí ẹ̀ nínú ẹ̀dá tí ń ṣe ń tọ́jọ ìròyìn àásó nítọ́lọ́run ọ̀tọ̀ nítọ́lọ́run tẹ́dà wá ń rìnà ìrìnà ọ̀tọ́lọ́hún kò ṣeé fi wé ti ẹ̀dá kankan tẹ́dà bá ní mímọ̀ ìmọ̀ ọ̀tọ́lọ́hún kò dé fi wé ti ẹ̀dá kankan níta ń kọ́ nìyẹn níbi tawhidul asma'i wa sifat ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ìbáàdà ọkàn tó jẹ́ pé ẹrú sí ọlọ́wọ́ gbọ́dọ̀ kùnà ń bẹ̀ tó bá kùnà ń bẹ̀ gbogbo ohun tí ń ṣe láyé ò ní ìtumọ̀ mọ́ gbogbo ohun tí ń ṣe ní ayé kò ní ìtumọ̀ mọ́ Ọka ń gbégbèsè ayé ẹranko kódà ìgbésí ayé rẹ̀ ó tún wọ́ọ̀sì ju ti ẹranko lọ ìgbésí ayé ti ń gbé ìgbésí ayé ẹranko ni kódà ó tún wọ́ọ̀sì ju ti ẹranko lọ torí ẹranko ọlọ́ọ̀bá kò ní bí léèrè wípé wípé ọ̀wà àti àlìjànú ìní tẹ̀kìlífù ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ṣe má ṣe ṣe má ṣe lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni táàsì jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run wípé sàṣeere àbáṣeere ṣùgbọ́n gbogbo àwọn dábà pátápátá tọ́lọ́ndá àti àwọn ẹ̀dá míì tọ́lọ́ndá ọlọ́run ní bí wọ́n lè rè òṣèòṣèé àwọn mọ̀láìkà tí wọn àwọn ò ní fìgbà kankan yapa ọlọ́mọba àlekè ọlá ìbáàdà iná ni wọ́n máa ṣe ní ìbáàdà oríṣiríṣi tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀gbẹ́ ènìyàn a lè ṣerú ẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀láìkà yìí àwọn máa sin ọlọ́run ní gbogbo ọba ní gbogbo àsìkò èyí tó ṣe yí pé rùkú ilé ọmọ fìsìn ọlọ́ọ̀bà àlekè ọlá ọ̀nbẹ nù wọn. ẹni pé ìforíkalẹ̀ ni ọmọ fìsìn ọlọ́ọ̀bà àlekè ọlá ọ̀nbẹ nù wọn. so àwọn màláíkà yìí kò ní fìgbà kankan ọlọ́run. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa gbọ́ràn sí ọ̀nà ọba àlèkè ọlá lẹ́nu àwọn èèyàn kan wọn ò ní gbọ́ràn sí ọ̀nà ọba àlèkè ọlá lẹ́nu. ẹ ń bá wa ṣe yí pé kò sí ọlọ́run ìṣẹ̀mí tí ń ṣeun ìṣẹ̀mí tó burú ju ẹranko lọ ni ẹranko tó wá jẹ́ ìlà ìyá àmì tọ́lọ́mbà ti gbé wọn dìde yóò sọ wọn di èèpẹ̀ ó sì tàn bẹ́ẹ̀ ọmọ ìdíyẹn tọ́lọ́ ń bá ti gbé dìde yóò ṣe ìṣirò wájú ọlọ́run nínú nǹkan máa lọ àlìjẹ́nà tó wá ṣe eré nǹkan máa lọ náà kí wàá nìtumọ̀ ìgbésí ayé ti ń gbé tí ò sí tọ̀kí ìlú mẹ́ ìgbésí ayé yẹn ọwọ́ sì gbẹran fún lọ ọlọ́run bá ń sọ fún wa nínú súrátìlà Araf àyà one seventy nine ọlọ́run ń sọ fún wa bẹ́ẹ̀ pé wàlàkọ́dì zara náà lè jahannama wàlàkọ́dì zara náà lè jahannama kẹfì rọ́mìnà lè jínni wà lè ínsì láhùn kúlúgbù ńlá yẹfọ̀hún nàbí ha wàlàhùn àyùnú ńlá yòfṣìrú nàbí ha wàlàhùn àdánú ńlá yẹfọ̀hún nàbí ha أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ọlọ́run níyàwó ọlọ́run walaqad zara'na li jahannama kathiran minal jinni wal insi tá a bá ti rí láàmù àti kọ́dí ọlọ́run bá ti búra sáájú mi ìjàwá bù búra ní láàmù wọ̀ ọ sọ pé wallahi mo ti lọ tọ́ bá wá pa wàláì rẹ̀ tó fi láàmù lásán síbi kọ́dí ó túmọ̀ sí òǹbúra ni tòtórí ẹ jẹ́ pé àwọn ẹlòmíì fẹ́ ń kọ research pẹ̀lú èdè lárúbáwá máa ń ṣe mistake àyè tí ò ti fẹ́ búra yọ́n máa tó fi láàmù bẹ́ẹ̀ kọ́dí nìkan ti tó mọ́tọ́wá ti lé láàmù bẹ́ẹ̀ láàmù yẹn yọ́n jẹ́ fi ìjàwá abìlọ̀ kọ́sà èyí tó ń búra lé lórí nìtumọ̀ ẹ̀ ọlọ́ni wà lápọ́dí zara anáàlì jahannama kẹfì rán mínàlì jínnì wàlì ínsì àwọn ọlọ́run àti dá fún iná jahannama ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àtàjẹ̀nu ọ̀pọ̀lọpọ̀ nínú àjẹ̀nu àti èèyàn ọlọ́run dá wọn fún iná jahannama ọlọ́run dá fún ìyàwó wà bẹ́ẹ̀ o kí ló wá dé tó lọ́run fi dá wọn fún jahannama yẹn ọlọ́run ní lahum qulubun la yafqahuna biha ah, ọkàn ń bẹ fún wọn tí wọn máa iye rẹ̀ ti fọ́ ọlọ́run ní wọ́n ní yé ṣùgbọ́n ibi wọn ò fi gbàgbọ́ yé kò yé wọn wọ́n láwọn ààyùnú láàyò sẹ́rù únàbí ha wọ́n ti ní ojú ojú mọ́kò gọ́tà ní bẹ fún wọn ẹ̀kọ́ ọkàn máa sùn wọ́n máa fi ojú bá nǹkan kí wọ́n máa kọlu nǹkan iní ẹ̀ ń lójú ń fún gbogbo ẹ̀dá tó ń gbò pátápátá ó yẹ kó fi mọ́ títóbi ọlọ́run àti ìdè síta òbí jùmọ́ iye tí wọ́n wà ní lọ́bẹ̀ gbogbo nǹkan ọmọ ṣẹlẹ̀ lóríṣiríṣiríṣi ọkàn wọn ti fọ́ ádáadáalẹ́ ayé ni wọ́n wá kí ọlọ́ni wà lápọ́dé zara anáàlì jahannama kẹsì irọ́ nínà lè jẹ́ níwálì ìrìnsì àwọn ọlọ́run àti dá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àjànú àti èèyàn àti dá wọn nítorí kí wọ́n lè wọ́ná ọlọ́run ṣàánú wa o kí wàá lọ́fàá láwọn olóògbò ńlá ayẹ́kọ̀ nàbí ha ọkàn ń bẹ fún wọn làákàyè ń bẹ fún wọn iye ń bẹ fún wọn ṣùgbọ́n iye wọn kò sọ síbi tọ́lọ́run kò fi gbàgbọ́ yẹ́sìn wọ́n sì máa ń pa àlámọ̀ ilé ayé ọlọ́run kó ṣàánú wọ́n láhùn àìyùn ńlá ojú ń bẹ fún wọn ojú mọ́jà gọ́ta ni wọn ò fi máa wòye wọn ò fi máa rí ní dáadáa wọn ò fi rí ìrìnàrí tọ́lọ́run wàláhùn áádánùn láàyè ẹ̀sùn ìrìnà bí ha wọ́n létí ṣùgbọ́n wọn fi gbọ́rọ̀ tọ́lọ́run wọn yìí gbọ́ ọgbọ̀ tí ó fi wúlò fún wọn kìí ṣe pé wọn ò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n èyí tí ó fi wúlò fún wọn ò lò lọ́nà bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàánú àtàwọn èèyàn kan bẹ láyé bẹ́ẹ̀ pé táwa náà ní làwọn náà ní ṣùgbọ́n èyí tí ó fi tẹ́rí wọn lọ́sọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run sí lára wọn kọ́lọ́run kó ṣàánú ọlọ́run wá ní balùhùn ọ̀lá ìkàkàlẹ̀ àmì àmì ìdá lọ́gbọ́n ni ẹni tí tàwọn ìjọba sínú gbèsè ayé rẹ̀ ọ̀lá ìkàkàlẹ̀ àmì àmì àwọn yẹn dàbí ẹranko dábà tọ́yẹ pé àmọ̀ sí wọn á kàn fáwọn jẹ nínú òníyẹnu ẹranko lè jí mọ́kálẹ̀ ní ìsìn tí wọ́n bàbá tí ọkọ̀ láti bọ́mọ rẹ̀ sùn ìyẹ ìyà tí ọkọ̀ láti tẹ́ ìbílẹ̀ bá ọmọ rẹ̀ kí wọ́n á níyàtọ̀ láàrin wọn àti àti dábà ìlàrí ní yẹn bá jí bá wọn kàn yẹn bó òbí dábà tí wọ́n yẹn ni ó sì tún máa béèrè oúnjẹ oúnjẹ lọ́kàn ti fún lọ́rùn ti jẹun kójú ó sì padà lé ni kò sí nǹkan ń rò ń lọ́lọ́ gbogbo ọlọ́run ta fún ní àwọn sense of organ tí wọ́n wá lò lọ́nà tó gbà dá ọlọ́ni ìlà ìkàkálẹ̀ àmì àmì wọ́n wá dá ẹ̀gẹ́ bí ẹranko balihum adọ́lù ẹ̀hẹ́ ìbílá ń lọ gangan lọ balihum adọ́lù àwọn dọ̀láàlù bí wọ́n ṣe ń lò fún àánú wọ́n tún lò sí jàhálà wọ́n tún lò fún àìmọ̀ká aláàmù yẹ jìdíkà dọ́ọ̀láàmù fáhàdà ọlọ́nkú tí ọtọ́ mọ̀kan tẹ́lẹ̀ ó sì fọ̀nà mọ́ ọ. balihum abdullu kódà wọ́n jẹ́ aláìmọ̀kan jùdábà lọ wọ́n jẹ́ tó ṣìnà jùdábà wọ́n jẹ́ tí ò níyè nínú jùdábà wọ́n jẹ́ tí ì bídá bàbá jẹ́ ó ní kí ní tọ́ bá nà kọ́ mọ́kọ́ lọ yóò tó padà bẹ́ẹ̀ bàbá tí ó wá ti rí olóòrò yóò tó padà bẹ́ẹ̀ yóò lọ jẹ́ ṣe àwọn èèyàn báyẹn ni ẹ̀mú sí ìgbà tó bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ó yẹ kó fi mọ ọlọ́mọ kó fi dọ́lọ́mọ kó tún dáa sí mẹ́gbàá mùsíbà ń bá pò ṣùgbọ́n tí wọ́n wọ́n tún fi burú sí i gbogbo ni ọlọ́run kọ́ sọ àkóńbẹ́ o ọlọ́run ní

sẹ́lẹ̀ ala aláàzùmù ọba ní àníyàn tán ó tó wá ní azimu ó ní ìpinnu lórí ntọ́ fẹ́ ṣe ntọ́ fẹ́ ṣe tọ́jẹ́ tọ́lọ́hún ìpinnu iná ni ó ní lórí ẹ̀ tó ṣe ìpinnu ẹ̀mí ọlọ́run nìkan ló ní influence lórí ẹ̀ ẹ̀dá kankan ò ní influence lórí ẹ̀ ọmọ ṣe ni pé hmm, sọ́wọ́ á ṣe ní ìsinmi ẹ̀ á ti kọ́kọ́ sí ni ẹ̀ ọmọdé rẹ̀ ọdí ẹ̀ tó lè ṣe ojú àná mọ̀ kó yí ìpinnu ẹ̀mí rẹ̀ padà kò lágbára ẹ̀ torí ẹ̀rọ jẹ́ pé ń tọ́ dáa ju fún múmi ní òdodo ń tọ́ bá ti fẹ́ ṣe tọ́ dáa wọ́n bẹ̀dà kankan sọ tọ́ ti lè bẹ́dà sọ èso ọgbọ̀n mọ́tọ́ ti fẹ́ sọ èso ní gbọ́ mọ́ bá fẹ́ ṣe nìkan nípò máa rí ọkọ̀ ẹ̀wù lè bá fẹ́ ṣe yìí mọ́tọ́ bá ti sọ jáde ti sọ jáde yọ́ ọmọ wájú ọ̀rẹ́ ní ọ̀sẹ̀ ìwọ̀n fẹ́ lọ́nkọ́ gbé ọ lérí èṣù ẹlẹ́ẹ̀kẹrin onáà ní tá pè ní alifikira nígbà tí ti soji èèyàn máa ronú nípa oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́run tí ó fi mọ ọmọ ọlọ́run sí àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ nígbà ti rí ẹ̀dá ọlọ́run àtòríṣi ìṣẹ̀lẹ̀ ẹnúgbà ọlọ́run sí lọ́kàn pé o ọba fẹ́ o kọmọ àrùkù tẹ́lómi náà bá sọ pé mi lọ́kàn wọ́n sì dìbò náà sì wọlé so àwa gbọ́dọ̀ wá yá dìndìnrìn táwọn èèyàn kábá láwọn ń wo àwọn rí na ní agbèrè àwọn pásítọ̀ àbí ní agbèrè àwọn níwòlí àbí ní agbèrè àwọn láàfà àbí ní agbèrè àwọn láláwo so wọ́n kàn ti ra àwọn ẹ̀jẹ̀ ni so ọ dábàá ni ọlọ́run sì fi kábà wọn ṣẹ nígbà tí ìjábà tó ń ṣe pẹ̀lú ògùn ọlọ́run tó bá di two thousand thirty five ní ìfẹ̀yàwó kan ọlọ́run sì ní ọdá àsìkò náà ó sì fẹ́ yáwọn tó tọ́ sí ìsọ wá sọ́n lọ́sọ́ dìgẹ́ rẹ̀ ọba fẹ́ tọ́ lọ́mú ni so ọba àdìwọ̀ ọlọ́kan dọ̀tọ́lá mẹ́wàá tí ọba kọ́ kò sí tọ́ fẹ́ ti fọ́lọ̀ ìwọ̀n bá àsìkò tó sì fì náà ọgọ́lọ́run jẹ́ ọkàn bẹ́ẹ̀ náà olùṣe lọ́lọ́run o ọlọ́mọdé nàìjíríà ọjà rú o ọlá àti tóbi rẹ̀ náà ni albasira kéèyàn ní òye ní èdè lárúbáwá alìbásọ́rù ńlójú alìbàsírọ̀ ní òye àwọn afáàmì ọ̀sọ̀ pé eh, ojú inú eh, ojú inú ọ̀yàtọ̀ sí ti tìta eh, wọ́n sì yọ ọmọ ṣiṣẹ́ pọ̀ ní mọ̀tíyàn bá ní ojú tìta tí ò ní ojú tinú nǹkan ńlá ò nǹkan ńlá gbà ojú inú ilẹ̀ yóò fi máa rí òdodo ní òdodo yóò fi máa rí ìbàjẹ́ ní ìbàjẹ́ yóò fi máa rí sẹ́ẹ̀rí ní sẹ́ẹ̀rí yóò sì máa rí iṣẹ́ ẹbún sẹ́ẹ̀bún ó dàpọ̀ sí ife níbi sẹ́ẹ̀rí ìtí ọ̀ ẹ̀sẹ̀tì sẹlẹ̀ nígbà tara sẹ́ẹ̀rí yọ ọmọ pé kìí òtúmọ̀ ìfi kìí fi sẹ́ẹ̀rí iṣẹ́ ẹbú ó dàpọ̀ sí ife ìtọ́jà sẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ló ṣe ẹbún tán ojú rẹ̀ tó bá jẹ́ mú mi òdodo tó ní bàfíra bí ó sì mọ̀ pé tòun ti bóun tiẹ̀ bá àǹfààní kan ti sẹlẹ̀ yìn rẹ̀ iṣẹ́ ẹbú iṣẹ́ ẹbú ó sì mọ̀ ìgbẹ́

tìsàlẹ̀ ọyá ẹ̀mí orí yẹn àwọn yẹn wọ́n tún sọ fún mi nígbà tó wọlé tó ó sì forí kalẹ̀ fọlọ́n ó sì forí kalẹ̀ fọlọ́n ìtumọ̀ méjì ló ní bọ́ ọba forí kalẹ̀ fọlọ́n ipe ọ̀fẹ́ sin aráàlú ọlọ́run sì gbé ipò ń wá fún ọ ó sì lo owó òòlù bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ̀ ajẹ́ pé ìforíkalẹ̀ tó ìforíkalẹ̀ sájídá tó ṣúkúrì ni wọ́n ń pè ní ṣẹ̀ríà ìforíkalẹ̀ ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó tún balá dá lórí ẹ̀ ọlọ́run sì gbá ń bàdà fún ọ ṣùgbọ́n tó yàkó orí kalẹ̀ pé ọbẹ̀ ti dé báyìí ọ̀nà tó tó tó tó lówó sí o ti yọ ìyún ẹsẹ sájẹ́sù ṣùkú kéèsè ìforíkalẹ̀ ìforíkalẹ̀ pẹ́yàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́nìyàn ìforíkalẹ̀ tọ́rẹ́ tó ṣe tán ló tí ọlọ́bẹ̀ ni tó rọ̀pọ̀ jẹ́ ìbádà ní ẹsẹ ìbádà ẹ̀yìngbàdìgbàdì ẹ̀ ń kírun tó ń kírun torí pé kó lè rí ipò lọ́dọ̀ mr governor mr president ó wá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́kà rẹ̀ bí irun gan ti ń kí so ọkàn tara rẹ̀ jẹ́ ni so ìforíkalẹ̀ yẹn ọwọ́ rẹ̀ jẹ́ ìforíkalẹ̀ tọ́lọ́mù àìmọye àwọn èèyàn tó yẹ pé kò sí nǹkan kan tó wà lọ́kàn wọn lórí nso ìgbà ni à ń bọ̀ wá kó mẹ́ẹ̀ ìkálukú ṣèṣe ro tiẹ̀ ṣebí sùúrù ni sùúrù tọ́lọ́jọ́ ni àlèmọ́ yìí ṣùgbọ́n máa tàkọ́jú kọ́ ọmọ ti kì ya wọn tù ẹ̀ ń bá ti lè kú ìṣirò tiẹ̀ náà ti bẹ̀rẹ̀ nìyẹn láti inú sàárè ni ó ti máa rí ìṣirò iṣẹ́ rẹ̀ so oyé ọgbọ́dọ̀ wà fún mùmí ní òdodo tí ó fi máa wọgbó ìṣẹ̀lẹ̀ ẹ̀gbà ní ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ pé yọ́ máa wò tí ó fi máa tún yí kún ìtẹ̀lé tọ́lọ́run àti ìpayà ọlọ́run ọlọ́run bá ń sọ fún wa nínú sọ́ọ́dọ̀ kàkáfò ọ̀ṣọ́ ìpé alẹ́hàkùnmù takafuru hatta azùrùtùmù ìmọ̀kọ́bẹ̀r kálà sawfa ta'lamun thumma kálà sawfa ta'lamun kálà law ta'lamuna ilmal yaqin latarawunna al-jahim thumma latarawunnaha 'ayna al-yaqin thumma latus'alunna yawma'idhin 'ani an-na'im ọlọ́ni àtàkáfúrù àdáadáa lé ayé ń lówó sí ń lọ́lá sí ń nímọ́tò sí ń kọ́lé sí ń lọ́mọ sí àlèhà kúmù lọ́wọ́ ká ìrújú bá yín tẹ́ẹ̀fì rí tọ́lọ́wọ́ bá lékè ọlá sí hátà zòrò kò mú ìlú náà kọ́ bẹ tẹ́ẹ̀fì súnmọ́ sáré ìkànnì àwọn onímọ̀ ìmọ̀ sábà pààrà ṣúra ìfọ̀ nípa ara wípé kọ́lọ́ mọ́jẹ̀ kí tàkà fúrú kó kó àìrújú báwọn kó wọ́n fi wá jẹ́ kí ألهاكم التكاثر حتى زرتم المقابر àdáadáa ilé ayé gbogbo yòyó ilé ayé fàárí ilé ayé kí nǹkan mi ọ̀pọ̀ sí alehakum nínú ọlọ́ka ìrojú bá yín òfin sínú láhùú ẹ̀ àtà zoro tó mọ̀ nìmọ̀ kọ́ ọbẹ̀ tẹ́ẹ̀fì lọ bẹ sàárè wò àti ìyẹn bẹ sàárè wò èyí kan ju kalẹ̀ ẹ̀ ọkọ̀ jáńbẹ̀ tí àjíǹde ó fi dé tájíǹde bá ti dé ó inú sàárè Eh, ibi tí ìbá ti lọ bẹ̀ ibi tí ìbá ti lọ lọ́wọ́ ti kó ń bẹ̀ ọlọ́bẹ̀ bẹ̀ náà wò ní iye orí olo ń bẹ̀ kálá sọ̀rọ̀ ọ̀tà alámú à ah, inú ayé àmọ́ kàlélẹ̀ ó tún wá wálẹ̀ mẹ́ta nínú súra eh, ẹ̀ ẹ̀ lè rí nínú súra mẹ́dínà kankan nínú súra àmọ́ ti máa rí ọlọ́run fi máa ń sọ máa ń fi gbégi lé àwọn káàkiri ni ẹ̀tọ́ eh, yẹ kó wọn ò nígbàgbọ́ tó jíire nípa alikiyama àti kùránì àtòjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní kàlà ìtumọ̀ ẹni pé lè sàlà amúrúkà máa tó zùrùmù aláàmọ̀rí òrí bẹ́ẹ̀ tí ń rò ó Ibn Abbas ó sọ pé kàlà yẹn ìtumọ̀ ẹni haqqan ẹni tí òdodo sọ́wọ́fà ta'lamu ẹ̀bọ̀ wàá mọ́ ó lè mọ́jà ní ìsìn olùgbàtí ẹ̀ńtọ́nà bá fẹ́ síyè ló síyè nígbà tí kò bá tó ẹ̀ńtọ́nà bá síyè nígbà tí ikú bá sáìkì báyìí wọ́n pé áá ah, mo ti di ẹrù ní gbọ̀ngàngbọ̀ngàn ẹ̀kọ́ ló ń kọ́ sànù wa o wọ́n jẹ́ adi ẹrù gbọ̀ngàngbọ̀ngàn láàlì kí á mọ̀ o ọlọ́run ní ká láàásà ò bàtà lámùún à ní ti òdodo ẹ̀ mú wa mọ pàtàkì bí ọ̀rọ̀ Kùránì ìṣeré àti àlìkìyàmọ̀ thumma kalla sawfa ta'lamun ìmọ̀ àkọ́kọ́ ẹ̀ mọ̀ nígbà bá tún wá yá ẹ̀ tún wá mọ̀mọ̀ míì ẹ̀ làpá kan náà fún ọ̀fíìsọ pé ìmọ̀ àkọ́kọ́ nígbà tí yẹn bá kú nígbà tó bá rí màláíkà torí yá sàárè àkọ́kọ́ nù àlìkìyàmọ̀ gangan kìí tí ì dé lọ́lọ́run fi sọ́nfà àwọn èèyàn Fáráò ọlọ́run sọ pé annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adìkìlú ààlà faraona aṣàdàlà àdàbẹ̀ ọlọ́ni iná ni wọ́n máa fi àwọn èèyàn faraon wọ́n máa fi wọ́n jẹ níbo wọ́n sì máa fi wọ́n jẹ náà nínú sàárè mi tó gbé tọ́lọ́ sọ lẹ́yìn ìgbà náà ni pé ọ̀yà wọn mọ́tàkù mú sáàtù níjọ́ tí alìkìyà máa bá wá dìde adìkìlú ààlà aṣàdàlà àdàbẹ̀ ọlọ́ni ẹ máa fi àwọn ará faraon ẹ máa fi wọ́n kó sínú èyí tó le ju ìyá tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ ẹ̀ tí túmọ̀ sí pé èyí tí wọ́n bá bọ̀ tẹ́lẹ̀ ń finú sàárè lásán ni ẹ̀ kọ́nà dákun àti ya atayé àti sàárè àti àlìkìyàmù ọ̀nà dákun fi jẹ́wà o láti tó láàrin ọlọ́mọ́sà máa kó àmọ́ ṣe o ọlọ́níkàlá sọ̀wọ́fà tààlàmùn ẹni tí òdodo ẹ̀ ń bọ̀ wá mọ̀ nígbà kúbá dé ọmọkàlá sọ̀wọ́fà tààlàmùn pàtàlìkìyàmù bá tó dé ẹ̀tùn mọ̀ náà kálá láwùtà aláwùn ìlmẹ̀lì yẹ kí ibi bàtírà kan lọ nù ẹ̀tọ́ yìí bá ń bẹ fún yín tẹ́ bá ní máa mà dájú ní látara wo ń nà lè jẹ́ ṣí láì tí ì kú òláyé máa fojú rí iná ní bẹ ìyá rẹ̀ sì lè ọmọ èké tó àmọ́ tẹ bá fọwọ́ ẹ̀kan tó gbóná tẹ bá ní kẹ́ fi kàlẹ́ ẹ̀kan sí gbọ́ wọn ni tó ní làákàyè wá máa ná ẹ̀ tí ó tí ó ṣe ọlọ́run kọ́ wa o ọlọ́run nílà tára ń jẹ̀hìn sì rí nàrí jẹ̀hìn mà ẹ̀ láì tí ì kú ìfẹ́ inú jẹ inú náà

ìyẹn gbọ́dọ̀ mọ káyà ìkómọ́ ronú ọlọ́run bá sọ pé tó ń mọ̀ látúnṣe lónìí náà yàwó mọ́ ìdè àlè mẹ́yìn gbogbo gbádùn kọ̀ọ̀kan tẹ́ gbádùn ilé ayé lọ́bọ̀ àbí ilé ẹ̀ àti àti la ẹlòmíì la ohun kankan sì lè jáde mẹ́ yọ wà á múra kankan yọ mọ̀ sí demonstration fún yín pé n tó ń fẹ́rẹ̀ tẹ́ yé ni Jésù òkú tiẹ̀ kẹ́ yé òun ti tóbi ọlọ́run a ti ṣe tẹ̀síìrì ń jẹta ẹ̀ka tó délé ohun sí ha àgbẹ̀bọ̀ òní yẹn ṣe a tó ṣe tẹ̀síìrì ń gbọ̀n bá ti hàn báyìí ìlà àbíṣe lánàá ẹ̀wù ti tóbi ọlọ́run nù kẹ́ ọlọ́run ẹ̀tí yóò ṣírò rẹ̀ lálẹ́ kìyàmà ọlọ́run dákun kó sàmójúkò fún wa o ká tó wá káwọn nǹkan míì lóríṣiríṣiríṣi mèremère tọ́lọ́ ń ṣe fún wa tí ò sí ẹnìkan tí ọlọ́run ò ṣe fún kò so ń dàn bọ́lọ̀ ń bá gbà mí lọ́wọ́ rẹ̀ yóò tó fi mí dìpò lọ́ bá gbà mí lọ́wọ́ rẹ̀ yóò tó fi mí dìpò ṣùgbọ́n láti wá ní mórí ọlọ́run ẹ̀ áyà yìí ọjọ́ tó ṣe pàtàkì láti máa kà àwọn ọ̀rọ̀ ọlọ́run bákan náà ni látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n ìkọ̀ọ̀kan wọn tún ní lẹ́wù lẹ́wù lẹ́wù lẹ́wù ẹ̀ torí ẹ̀ ní àníṣọ sáwọn ọjọ́ ká máa káyà tó kúrí sí kò ní a máa ka tàbátí àdá tàbátí àdá àbí láabi kò ní ní a máa kà kò ní náà dé náà ní a máa kà fún بين náà ألهاكم, ru àyà yìí aláhàkùnmù tàbáfọ́ àtàṣòro tó mú ní ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم kọ́lọ̀ kó jẹ́ ká lè pé ìwọ̀ tí ń bẹ ń bẹ ó jẹ́ wúlò fún aláyé àti lálìkìyàmà mú mi ní òdodo ó gbọ́dọ̀ ní bàfíra so bàfíra yẹn ó jẹ́ tó ṣe pàtàkì pípọ̀ jù òye inú tí ó fi mọ tọlọ́n ní tọlọ́n tí ó fi mọ ilé ayé ní pé ilé ayé lásán ni tí ó fi mọ yìí pé gbogbo àsìkò tá a bá ń lò bó ti lè ọgbọ́n tó bí n kí ni sòtẹ́ ẹ̀yìn ọlọ já sọ́dọ̀ ọlọ́run náà ni ẹ̀ẹ́dẹ́ ó ṣe pàtàkì pọ̀ kò wá síbi téèyàn ti lè rí dáadáa bí kì í kéèyàn tẹ ìpẹlẹ mọ́ Qur'an kíkà àti súnà nàbí wa sallallahu àti ọ̀rọ̀ àwọn àwọn àfà nínú ìpele ìpele tí ń bẹ fún alákọ̀ọ́kọ́ àwọn àfáà ti ṣe tíra lórí ẹ̀ asmaullahi wa sifatu so àwọn okọ̀ ọlọ́run àti tí ń tọ́ka sí àfáà wa àfáà wa al-Jazari Abu Hamid ó ṣe tíra kan ó ní al hasana fi asmaullahi fi asmaullahi so awi al-maqasid al-asma fi asmaullahi al-husna tí ń bá gbàgbé kò lè túwó síra ìwọ̀n lóun náà lé tíra kékeré ìní so ó fi sọ̀rọ̀ pa jíjìdò nípa ìtumọ̀ orúkọ ọlọ́run kọ̀ọ̀kan ẹ̀tí èèyàn bá kà á tó bá dùn mọ́ tó gbádùn ẹ̀ gbogbo ọmọ tí bá ń bí ọ̀fẹ́ ẹ̀ nílé sọ́kọ mímọ́ ju ọmọ àbádà àwọn ọlọ́run abdullahi ni abdulrahman ni abdulrahim ni abdulshakur ni abdulmuqi almuqi lẹ́yìn tí ń fún yẹn lóúnjẹ ẹ̀tí ìtẹ́dàlẹ́ fún yẹn lóúnjẹ lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ náà ní fún yẹn lóúnjẹ Eh, gbogbo àwọn ọkọ̀ ọlọ́run ọ̀ tọ́ka lórí tọrẹ wà ó ti ẹ̀sìn lè pé kùdẹ̀kùdẹ̀ ń pa ti sòfíyà ọ wà nínú tíra yẹn mímọ̀ yọ mọ̀ yọ àwọn kùdẹ̀kùdẹ̀ yẹn yọ mọ̀ yọ so yóò sì ti àlàyé oríṣiríṣi ṣùgbọ́n àwọn àfáàwá míì náà abdulhab ibùnú kíní kan mọ gbàgbé ọkọ tí náà ní ṣẹ́dọ̀ láì àwọn nǹkan yẹn yóò jẹ́ kéèyàn ọmọ jíndòjíndò ẹ̀ tí orúkọ náà bá lè jọ láti túmọ̀ sí ẹ̀ níbi tó tó ti dáa jù fún òtí gbádùn rẹ̀ náà lè dé lárúbáwá èdè lárúbáwá náà lọ́pọ̀lọpọ̀ wà wà kàdàdà ẹ̀ èdè lárúbáwá ó jíndò pọ̀ ọlọ́run nìkan lọ́mọ nítorí tó fi ṣe ní lisanan arọ́bì yíya gẹ́rà dé ìwà ẹ̀ ọlọ́run ní àwa lámàmà ti kùránì yìí lédè lárúbáwá tí ò sí gbọ̀kan gbọ̀kan tí bẹ́ẹ̀ nítorí jíjído ìtumọ̀ rẹ̀ náà ni tó jẹ́ pé reflection tí ó fún ọ yóò dùkú translate sí Yorùbá àti kíni lọ àti English adédèmí yóò jù lọ ńgbọ́ bá ní alìjàmbá nínú pípé wọn bí àwọn alìjàmbá ní ìdánwò alìjàmbá ọba tí wọn tú láti ẹ̀dá tí ń tọ́ bá wù ọwọ́ ọgbó ṣe wù ń gan lásán gbólóhùn tó lè jẹ́ gan lásán ó ti kọ́ bá jẹ́bà ní pé ó túnmọ̀ sí dàbá ohun tó sọ ẹ̀gbẹ́ yẹn ti tàbí dàbá ó ti ń tọ́ka sí tó sọ alẹ́kọ́ ha ọlọ́wà tí wọ́n tú láti ẹ̀dá sí tó gbúná ìtumọ̀ ẹ̀wọ̀ ṣe dún bí wọ́n bá ti débi arrahman ẹ̀wọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yan ọ̀rọ̀ rà pé arrahman aláàánú lọ́lọ́run ẹ̀ arrahim ẹ̀wọ̀ ṣe dún ọwọ́ dídùn náà òun tó ń hájì sí àwọn tí wọ́n máa ń pa sọ̀tíyà àwọn yẹn tó sọ̀rọ̀ lọ lórí ẹ̀ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì o náà ni pé kéèyàn ní òye nípa àṣẹ ọlọ́run pé ṣe àti má ṣe ọlọ́run kọ́ wá jẹ́ pé ńgbà tó bá ní òye ọmọ pé adùn tọ́lọ̀ ní kò ṣe aburú ní tó ní kọ́ ọmọ ṣe bó ti wá ní adùn bó ṣe ọmọ sí

ẹ̀yìn ẹ̀rọ níta mẹ́ta ẹ̀ẹ́dẹ́ bá ti fẹ̀yàwó báyìí ẹ̀ẹ́ni mọ́jọ́ ẹ̀ẹ́dẹ́ tí wọ́n rọ́ àyàbá tí àwọn ọmọ tí ànábì mú sáré sáré tó lòmú ṣọ́ayé ìgbé ẹ̀ntí ọ̀fẹ́ ọmọ fún yìí a ọmọ pé èèyàn tó lè gíní ọlọ́run fún lókun ọlọ́run ti lè gíní ó fún ní àmọ́ náà mo rò pé yorùbá mi fi yé nígbà tí èèyàn bá ti ní àmọ́ náà tó jẹ́ mùsùlùmí òdodo yóò jẹ ní o náà máa sàǹfààní àwọn yóò tún máa inú wọn sì tún máa dùn yẹn bá ti ń rí túmọ̀ sí pé ṣe ọlọ́run àti wọ́n ṣe ọlọ́run àǹfààní àti fún gbogbogbò àwọn tí ń ní wa lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ọlọ́run má ṣe ọlọ́run ó jìnà sí wọn nígbà tó ti wá jìnà sí wọn inú ìpèrè ọlọ́run ẹni tó ṣe wípé yọ fẹ́ràn ọlọ́run yọ máa ṣe yọ máa pé ìwọ rẹ fún ọ yọ máa pé ìwọ tí a náà fún ọ ní fọlọ́run fi jọ̀gá lé wa lórí àdúrà ńlá ni o lọ́nà bá gbà á ìlú ọ̀dà wa ni lójú ẹsẹ̀ tí ọ máa dáǹso àwọn tó yẹ pé tí a bá rí owó wọn ò ní pé nítorí kójówó adùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún oko àpò àdúgbò sákàǹtì ara wa ẹgbẹ́ ọba wọn pé ha owó òlù náà rèé owó olùmọ̀ rè ẹjọ́ mọ̀ nbẹ́ bẹ́ẹ̀ lálẹ́ kìá mọ̀ wọ́n wà máa fi kún lùsùn wọ́n mọ̀ sí wọ́n mọ̀ ṣèlú dáadáa àìmọye nǹkan ní ìtò owó wa lè ṣe owó wa pa nínú ìlú alámùsáwà nàìjíríà ni o àbí stéètì ni o àbí local government ni o àìmọye nǹkan tí owó yẹn lè ṣe lọ́yẹ́ pé nítorí pé owó olè ní bọ́ọ̀sì àti oúnjìbìtì ìní ń fà á tí wọn ti ṣe ẹ wá wo báwọn yẹn ti ń pọ̀ sí i ẹ̀rù bí ìyá ti wá ń di pé tó lé kéèsì ẹwà àwọn èèyàn kẹ́ ń gbọ́ kẹ́ ń gbọ̀kadà kẹ́ ń wa mọ́tò àwọn kan ó tún mọ dúdú dábù wọn ó tún mọ gbó lọ́wọ́ wọn ń sàgbàwà àti jẹ́ ọ̀sàgbàwà gán bẹ́ẹ̀ wọ̀n lónìí mọ́tò kò tó ọ̀wà wà lọ́rùn rẹ̀ tí ó increase sí èjò nkìrìtì nǹkan tá a hàn wọn fún ọmọ gbà àfikọ́ lọ́nkọ́ làwọn mẹ́ o gbọ́n bí a ṣe ń gbà wọn ìsọ̀rí ìsọ̀rí ní pínpín rẹ̀ ìsọ̀rí ìsọ̀rí ní pínpín rẹ̀ àwọn yẹn wà ń jọba ńlá ń gbọ́ àwọn náà jọ àwọn tí sọ sálárì tó ní ìbámu sí inflation tí ń ṣẹlẹ̀ núùlù ìyẹn ń ṣẹlẹ̀ núùlù náà owó wa tá ná agbára rẹ̀ dínkù sí ṣé ìjọba ń kéta fún inflation yẹn lára sálárì tẹ́ ń sẹ fáwọn èèyàn nígbàtí ẹ̀bà wa sọ sálárì tó ta kó sì fẹ́ tí ò lè dọ́gbọ́n sẹ́mi rẹ̀ nígbàtí ẹ kó náírà ńlẹ̀ ẹ̀rí bí kálukú ṣe ń dọ́gbọ́n sẹ́mi ara rẹ̀ nígbàtí àbẹ̀ kú ẹnìkan sọ fún mi ó dáhùn bá jẹ́ ra olùmọ̀mọ́ kan mọ́ ra lọ́dọ̀ rẹ̀ bí agolo kan agolo méjì ìkan náà làwọn ọjọ́ péjọ nígbà táwọn bá ṣe darí táwọn rí pé kò sí àwọn bá transfer àti mọ̀mọ́ kí wọ́n transfer owó ayé nìyẹn gẹ̀ẹ́sẹ̀ kóńgò kan o ìsàpò kan o ìwọ̀n bá ìjọba tẹ́ẹ̀mì àgbẹ̀yẹ̀ntì agolo tí wọ́n mú bí méjì wọ́n wà mí àwọn pọ̀ láwọn nínú àwọn agolo yẹn jọ wọ́n odidi medical doctor kọ́ máa sọ nídìí tó ti ń sàlùwàlà sílù àná wo la dáyé medical doctor tí ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba uch kọ́ máa sọ nídìí àlùwàlà ìpé bóòlù wọn ṣe àṣe jẹun lónìí báyìí nìsí ń lọ ọdọọmọ mọ ní òní níjẹta àwọn náà lòún gbàgbó mbẹ òun tún lọ lánàá àwọn náà lòún gbàgbó mbẹ ó sì lóun ọ̀la káǹtì tó ń tó wá lọ bẹ̀ lónìí ni ẹwà dánwò ara nǹkan lọ́wọ́ èèyàn ọjọ́ bá ta ọ̀sán àtàǹsọ̀ owó olówó lákàntì olùmọ̀ lẹ́yìn ìgbẹ́ níyàn tó àtó sí abájọ nígbà ọ̀pẹ́ lẹ́ni àfẹ́mọ̀ lẹ́mọ̀wọ̀rí àfúnmù yìí náà tẹ̀lé nígbà ọ̀pẹ́ lọ́ba fóònù pé wọ́n ti rí owó ọlọ́run sí <laughs> <laughs> àwọn èèyàn kan náà wọ́n ti wà ń di èkó ńlẹ̀ kí ọ̀sá àlú lójú wọn tí ẹ bá lówó oyún ni kí ló lé dẹ̀ fún àìmọ̀sọ́bà mọ́ gọ́ọ̀mẹ̀ntì ọ̀sọ́ pé kèsì owó yìí ó sọ pé ẹ mọ̀ nà ṣùgbọ́n transfer ló ní kẹ́ máa fi ṣe kẹ́ máa fi ná transfer tó wá ní kẹ́ máa fi ná yẹn lẹ́wàá sọ pé àti ìmàṣú ọ̀dẹ́ bí réètì tẹ́ gbé wa lọ yìí àti ìmàṣú ọ̀dẹ́ bí réètì tẹ́ gbé wa lọ ẹ̀mọ́jẹ́ yọ

wọ́n ní ó ti di wéètì máa lọ ní déètì báyìí abẹ́rẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn sì di pé ah ó ti pé owó yìí bóun ló ń sa àwọn ọgbà kọ́ńdẹ̀ <laughs> ó ti di kọ́ńdẹ̀ àwọn náà wọ́n tún wá máa ní ká máa ná nọ́mbà ní nọ́mbà wọn ni a máa ná o bá ti rí lórí tẹ́sí ẹ̀sì kàtìkẹ́ ti rí five thousand nọ́mbà lè rí o tí n bá ti rí yóò sì mo ti rí ten thousand tí n bá tó ní nọ́mbà wọn ò sì tẹ́ mọ́ lọ́jọ́ iwájú sódùn òde báyìí yẹn lẹ́yìn àwọn ikọ̀ ǹdẹ́ gbogbo nọ́mbà tẹ́lẹ̀ ìtàfà o bẹ́ẹ̀ ni wà ládé nù ààrẹ ṣùgbọ́n wò lè kọ̀ ǹdẹ́ gbẹ̀ bá nà torí pé nọ́mbà làwọn ọmọ sẹ́ẹ̀dì òṣìṣẹ́ wọ́n sì ní ìdí òṣìṣẹ́ nítọ́sẹ́kù bí ọ̀rọ̀ wa nù kọ́lọ̀ ń kọ́ sànù wa o ẹ ń bá jẹ́ ni ọlọ́run yóò ní òye síbi iṣẹ́ ọlọ́run náà sí ọlọ́run ibi iṣẹ́ ọlọ́run bẹ̀lẹ̀ wà wà fóun àti gbogbo àwùjọ ibi mọ́sí ọlọ́run ibẹ̀ ni aburú wà fóun àti fún àwùjọ ibẹ̀ láti yá lọ bí tó bá yẹ pé sí ọlọ́run bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń ṣèjọba aliwa lórí ni àánú tí ọmọ bẹ nínú ìlú yọ pọ̀ jù báyìí lọ kọ́lọ̀n dákun kọ́ba ṣe àyípadà wọn o àwọn tí ń ṣe dáadáa nu wọn ọlọ́njẹ́ pé wọn ò ṣe dáadáa rárá wọn gbìyànjú wọn ṣe dáadáa àwọn èèyàn kan wọ́n ti sọ àpò wọn di àpò tó tóbi ju àpò ìjọba lọ àpò ìjọba yẹn fún kò sí kówó sí ṣùgbọ́n kò tí wọn ọ̀fẹ́ pọ̀ ìgbèlówó lè lọ ṣẹ́wà tí wọ́n mọ̀ sí nǹkan mèremère nínú ìlú àti níta ìlú agbọ́ ọ̀rọ̀ kan àmùbẹ́ tó tọ́ ni wọ́n ní mr president ó travel ọ̀tá wọ́n bá hostel tó tẹ́lì kan lamẹ́ríkà so ní ọ̀sẹ̀ kan wọ́n ní hòtẹ́ẹ̀lì yìí ti dá o wọ́n bá ní ah mr alaso hòtẹ́ẹ̀lì náà ọmọ dá o jẹ́mọ́ tó ní bíbò fáìsì rẹ ló ní àwọn aláàlọ́lẹ́gbẹ̀ẹ́ fáìsì ohun ló ní sẹ́lì ìdẹ́ òní àti nàìjíríà tó yá ló kọ́lọ̀ ń gọ́sà nù wa kọ́wà tó lù wá sí bẹ́ẹ̀ náà ni níbi àwọn ìlérí àdéhùn ọlọ́run tí bá ń ṣe láti ṣe dáadáa èyàn ní bàṣírà pé òdodo ni bẹ́ẹ̀ náà ni ìlérí ìyàtọ̀ bá ń ṣe èyàn ní bá ń sọ lórí nǹkankan èyàn ò ní ìwòye wípé ẹ̀bà yóò ní bá sí àwòye wípé ìyà ọlọ́run yìí òdodo ni àbílẹ̀ ìlérí ẹ̀rí òdodo ni lẹ́yìn ìgbà yẹn inú ya wá lọ síbi manzila mi ìtọ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà oná ní tààtò ní alkọ́sùdù wàsídùkú ikhlas mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́kọ̀ọ́ bá a ṣe pèlè lẹ́ẹ̀kẹfà ìkéde ti wà ń bẹ́ẹ̀ kẹfà ti wà ń bẹ́ẹ̀ wọ́n sùpọ̀ ni nígbà tó bá ti dà níyàn kó sì jẹ́ pé èrò rẹ kọjá ti òdodo lórí ṣíṣe tọ́lọ́run kó ìpè ọlọ́run ọba àlekè ọlá ìnìkan lọ́wọ́ máa ṣe nǹkan fún kí mú mi ní òdodo káwá ìra wa wò àtàfà àtọmọ àti ìmọ̀ọ́mù àti nùbálẹ́gì ánìlì ìmọ̀ọ́mù táǹgbé ń dáadáa ní káyẹra wa wò àtọ́mẹ́kì àtàgbàlagbà ṣé gbogbo ń tá a bá ń ṣe ilà ń ṣe nítorí tọ́lọ́ ṣé gbogbo ń tá a bá gbógun ilẹ̀ tá a ṣe là ń ṣe nítorí tọ́lọ́ kí ti pọ̀ jù kò sí èrè kankan tá a ọlọ́run lórí ẹ̀ kábẹ̀rù ọlọ́run tí a rí lórí ìnáwó ó ti pọ̀ jù wọn ó ṣe láwọn oṣù wòlímọ̀ wòlímọ̀ tó yẹ ká gbé kò bu àfìṣe àfigbẹ́sìngà tí a rí ní kí wọ́n ṣe ń bẹ̀ kódà èsù fẹ́ mọ ìdíyàn lọ́kàn gan ní ìgbé bóyá láàmú àìmọ̀ gbé wòlímọ̀ lọ́lé kálukú abalọ́mọ bíi sixty àmọ́ lọ́lé ọmọ kọ̀ọ̀kan bóyá pàdé ọgbẹ́ ní ọ̀rẹ́ thousand pátá pàdé náà pàdé two million abẹ́ ẹ̀kọ́ níta ní ilé lójú kan náà àwọn pàbí ọ̀rẹ́ pàtó two hundred thousand àbí ti máàlù ni wọ́n pàbí two million three million wọ́n bẹ̀rẹ̀ kan máa gbé lọ ilé ọmọ kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ kan fọ̀sẹ̀ méjì lé àbí mẹ́ta wọ́n máa ti bí ọmọ méjì mẹ́ta pọ̀ ńjọ́ kan náà wọ́n gbé lọ ilé wọn kálukó pé àlejò tiẹ̀ lọ́tọ̀ ọmọ kan bẹ́ẹ̀ ṣe wò ìlú mẹ́fọ́ wọn ẹni wọn lù lọ pa ẹjọ́ mẹ́ta yìí ṣé nítorí kò á nílẹ̀ ní ipa òní mọ̀ wọ́n béèrè lẹ́mí ara rẹ̀ àbí owó tó ti dá àwọn fẹ́ kó jọ padà tí a rí mi tí a gbọ́ mi gbogbo owó ìtọ́nù èsè náwó wọ́n tó ti ẹ̀sọ́ fún èsè náwó pé ilé lòun ó ṣe ìjọ ọ̀bù lọ́gbọ́ sí lọ́wọ́ ni ó bùn ṣe ní Friday kì í sọmọ ẹnìkan ló fẹ́ dá sí wèlú mọ́ wàá fẹ́ fẹ́ ṣe o ṣùgbọ́n nípa bá ń ṣe tọmọ ní Friday tó lóun ti dájú ti máa sọ ó ní iye tó gbà lórí aṣọ tó kọ́ ti gbà lọ́rọ̀ pẹ́tẹ́ àwọn àfáà náà láti ṣe ìkẹ́rà àrùn wọn àwọn àfà náà láti ọwọ́ sí kí wọ́n ṣe wọn táàtù máa yàn wọn táàtù máa ṣàdúrà fún wa inú tí wọ́n náà wà máa dùn pé táwọn ń ṣe ìjọ̀nú ọlọ́run ẹ̀wù tá a bá yé dé ìbáàdà pọ̀lìbíyà wa ọjọ́ ẹni tó pàtàkì pọ̀ ọjọ́ ẹni tó ṣe pàtàkì pọ̀ ibẹ̀ láti lẹ lóríṣiríṣi nǹkan fi ń wọ́ lóríṣiríṣi nǹkan fi ń wọnú ẹ̀sìn nígbà tá àfà àbá jẹ́ pé ó dé mọ́sálásí ó káìlá fún wọn ọdájú alẹ̀ ọgbà five hundred naira lásìkò cashless yìí ó tún dìmọ̀ iye ásìlì ó tún dájú alẹ̀ orí tírí ọ̀nà èdè pa ó dìmọ̀ gíríbì ó tún dájú alẹ̀ nípa àwọn yóò tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò ti mọ̀ ọ̀tẹ́ ìwọlé ọgbà bíi six hundred nígbò dì ṣáì ọ̀tẹ́ ilẹ̀ pẹrẹpẹtẹ ni ọlọ́run bó one five four wọlé àṣùbá láì ọ̀gbọ̀gbọ̀ ẹlòmí ó sùn ó tún rí bíi two hundred ní mẹ́wọ̀n ẹ̀sìrò ẹ̀ àti ẹ̀ ń tọ́ dálẹ̀ àti wọ́n tó ń fún ǹjẹ́ nítorí ìtọ́ lọ́ọ̀ ní kìíní àti kejì fi ṣe àfa àti rí owó gbà lẹ́yìn irun báṣọ mi ìgbà ń bá ń bẹ sí ìfẹ́ yàn àsìkò náà fìlà ni ó lè dálẹ̀ tọ́ba rí ẹgbẹ́ wa ẹwà ni ẹwọ ìrùn jò ha ní mọ́sálásí yọ dàgbà yẹn lẹ̀ pé nǹkan jáde torí ní tí ó jáde ìwà sí ìkànnù àwọn àgbàlagbà nù àwọn àfa onídòun bá kú sẹ́yìn mọ́gbìyàn kankan pé wá ka Kùránì fún nígbà tí ó sì dàgbà tó bá wọn ó náà mọ́ ń ka Kùránì fáwọn ọlọ́gbọ́n mẹ́ ṣùgbọ́n òye ọlọ́run bọ̀ bá dé síyàn náà ni àwọn abẹ́rẹ́ ìpè kí ló dé ẹni wọ́n mọ́ ka Kùránì fún gbà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń wá nǹkan sáníyàn Kùránì gan lè wá bóòlù ọlọ́run ṣe wá gbà ẹlòmíràn mọ̀ rọ́ọ̀ṣẹ̀ yóò sì fẹ́ mú bíi méjì mẹ́ta tó bí ọba ti kà tó ń fi kún ó sí èmi ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀rọ ọ̀tẹ̀ yìí pé òun tún níbo mi tó ń fẹ́ lọ fún ọ̀bà kó ń ti kà tán ẹni máa pẹ́ mi ìjókòó yìí ìjọba fi rọ ó ti kà náà kí wọ́n pín owó ó fi lọ. àníbi irun tá a tún kí sí òkú la tí wọ́n ń bọ̀ wá kí sáwa náà la tá a bá kó sínú Islam àwọn èèyàn tó sọ di nǹkan bí àníyàn tọ́lọ́ nǹkan fi bá lọ. ní ìsọ̀rísọ̀rí ìmáàmù níbo láti gbajàgbajà bàbá ilẹ̀ Yorùbá ní ẹ̀ka lójú iná mẹ́dẹ̀ẹ̀dẹ̀ wà. ọkà mi láàrín pẹ̀lú àfà àtàmúnà àfà ṣé kìí ṣe pé àjọ kírun tẹ́lẹ̀ ni tẹ̀sùn wa sọ fún àjọjọpọ̀ mẹ́rin ni àbẹ́yìn ọba wa kírun ẹ̀jọ́ ìwà ń bà tí a dìde pé abẹ́ kírun ni tẹ̀sùn wa ní ẹ̀dún mẹ́rin kírun ó ní tẹ́kínì màtálì lè má yí tì tẹ́kínímọ̀ tálílì máyí ti ọjà pẹ̀lẹ́ fún òkú ìgbẹ̀lẹ̀ ti rí nìlú tí a tẹ́kínímọ̀ tálílì máyí ti kálùkọ́ máa kí omi mẹ́fà mẹ́jọ lórí òkú gbogbo tí wọ́n wí ọkọ̀ bóyá ló ti tọdún mẹ́rin bóyá ló ti tọdún mẹ́rin wà lọ́rùn náà ti lọ bọ́lọ̀ náà ti lọ bọ́lọ̀ lọ́dún bọ́lọ̀ ti lọ bọ́lọ̀ so ìrùn tá fẹ́ kí fókù tọ́jẹ́ yìí wọ́n ń bọ̀ wá kí sáwa náà la ǹjẹ́ àníyàn fa afẹ́ kírun tó kù lábá lọ sódòdó ń bẹ́ bí ìrádà wa ìrú wa sọ́lọ̀ láti fẹ́ sílé fún ẹ ń bá fẹ́ kírun tó kù la tí ó gbẹ ládá ń bẹ̀ kó ní ìdíkọ́sẹ̀ tó mú jòkó lẹ́yìn gbọ́ bá kírun kan kó sínú súnà níbi ọ̀sọ́lọ́lá àyọ̀sán kọ́ọ̀sẹ̀ tó á mú jòkó kọ́ wa á mẹ́sẹ̀ máa kàgbà kan máa mú wa èmi àmì kí wá bọ̀ àmú kí wá bọ̀ yóò ní sípá lẹ́sàtà náà ló ní eré àmúmọ̀ta fún bí sọ́dáka sí ẹ máa sàánú àwọn òfin pẹ̀lú sọ́dáka táwọn afẹ́ pé èèwọ̀ ní kéyìn òsì sọ́dáka tí ní sọ́dáka tí yẹn bá ṣe iná ẹni sàrá àti yẹn wo èèyàn ìpẹ́ ní yìí ní bùkátà jẹ́ ń bá bíyà bùkátà rẹ̀ bọ́bá jówó ni jẹ́ ń fún bọ́bá jóúnjẹ ni jẹ́ ń fún bọ́bá jásọ ni jẹ́ ń fún ṣé wọ́n wá ní dẹ̀dẹ̀gbọ̀n ńgbò òkú bá wá kú ìwọ ní kọ́ wá jókòójókòó pọ̀ fẹ́ gba tàrá àníyàn tí ó dà wà lẹ́nu àwọn bàbá ní mahad ọlọ́nkọ́ fọ́nù kẹ́wọn mùsùlùmí abúlé abdulsalam ní tí mo gbọ́ lẹ́nu wọn tí wọ́n sì ń sọ ń tẹ́ fèrè wọ́n ìfún sọ nínú ojú àwọn àpá àti ẹ̀mọ́ sọ òkú dọ́bẹ̀ wọ́n ní kò sí sẹ́dí ìyẹn ṣe ìbámu wa ìyẹn máa bẹ́ lọ́gbẹ́ kọ́kọ́ sí i ìṣẹ́jọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yìn ní ẹlẹ́jọ́pọ̀ ọmọ ọkọ̀ sí wọ́n lè lọ wọ́n lè lọ ojú òkú mi wàlúwà ìmọ̀fẹ́lọ́gbùra tí wọ́n pa mi ó lè wọ́n nílẹ̀ wàlúwà ìlàdì mọ́fẹ́lọ́gbùra òkú mi tó bá ti ìfọ́ọ̀fù àwọn olóṣèlú wọ́n máa ń gbé wá bẹ́ẹ̀ bìí nìyí kò sí sí nǹkan táwọn èèyàn náà fẹ́ ṣe wọ́n ṣe kárí mi fún akẹgbẹ́ wọn olóṣèlú ibá ti àwọn ọmọbalẹ̀ ayé lọ́nà láti wọ́n sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan la máa sìn ẹ̀yin sì ń sin kúdí ẹ̀ ń sin owó ẹ̀ ń sin ìfẹ́ nú yín ẹ̀ ń sin ojú kòkòrò nú yín ní pẹ̀lú sẹ́ǹsì torí ẹ̀ mo sọ pé ọ̀rọ̀ yìí bó ṣe ń bá ẹ ẹni tí ń ké ní bọ́mọ ké wí ní bá àfáà bí ṣe ń bá ìmọ̀ọ́mù wí ní bá dàdà ní ìgbérú ẹ̀yìn wí kí kálukú túnra ẹ̀ ṣe ká máa lo ìjà kàná agudu inú wa àti kẹtí mo ti fetí fẹ́ǹbà mọ̀ ń gbọ́ ìdí mo wí tó gún ọdún mo ní ọlọ́m mi ó tí tako kàná agudu wá kàná sẹ́yìn ìrẹ́ ọlọ́run nìkan só ìlànà ọ̀sẹ̀ dá wínú gbogbo nǹkan la fẹ́ mọ̀ fi sí lọ́wọ́ ọmọ wa fẹ́ mọ̀ fi sí lọ́wọ́ tó wa fẹ́ mọ̀ fi sí lọ́wọ́ ọ̀rọ̀ wa fẹ́ mọ̀ fi sí lọ́wọ́ gbogbo ntọ́nà ń jogún fún alára afẹ́ mọ̀ fi sí lọ́wọ́ gbóò láti wá bọ́ bí kátùmọ̀ sìnfẹ́ ẹnu kámọ̀ síṣẹ́ ìfọ́n sòtórí ẹ̀ ló jẹ́ pé alkọ́sùdù wọ̀sídìkú lè yọrọ̀ àdáwọ́lì ìkìláàsì ọjẹ́ tó ṣe pàtàkì ẹ̀rí ẹ̀ ṣe pọ̀ nínú Kùránì àti hadith péyìn ò lè rọ́nà lọ àti kọjá pé ó sin ọlọ́run ní ti òdodo ọlọ́run nínú Suratu Zumar aláàlíláàyè inú ẹjẹ́ ẹ gbọ́ inú bá mọ́ ìtí ń jẹ́ ní èdè lárúbáwá ọ̀njẹ́ sìn ìjẹ́ dìyànà ìjẹ́ àkà ìdájọ́ ọ̀njẹ́ bẹ́ẹ̀ ìrọ̀rẹ́ ẹni fọ́lọ́n ọlọ́run dínú nù Qur'an wàlíláàyè dínú lẹ́kàálìsù ìrọ̀ra ẹni fọ́lọ́n tọba mọ́kànga ìlọ́lọ́wọ́ gbà tọba ní tọ́lọ́run ló ń ṣe tó jẹ́ pé ọmọkànga ọ̀ntara rẹ̀ ń rẹ̀ ó tún jíyà lórí ẹ̀ láìkì àwọn kọ́lọ̀nkọ́ sọ wa o ó dáàbò wa o ó fi òye sí ń kún o lẹ́gbà náà lálọ síbi tí a ń pè ní àtàwákùlù kágbára lọ́lọ́ nǹkan yányá ní gbogbo tá a bá ń ṣe pátápátá tá a gbọ́dọ̀ mì tá a gbọ́dọ̀ yẹsẹ̀ tá a gbọ́dọ̀ ṣe méjì lórí bó ṣe jẹ́ wípé ọmọ tí òbí rẹ̀ bá mú lọ tó sì fẹ́ fo títì ọkàn rẹ̀ ó balẹ̀ pé bàbá bá mi ti mú lọ kò ní ìdí kí n máa panic ṣùgbọ́n tí ọba fẹ́ dáàbò títì fúnra ara rẹ̀ tó jọ mẹ́kì ẹ̀rọ ọmọ bàbá à ah, ṣé mọ́tò ní wá mi ṣé mọ́tò ní wá mi ṣùgbọ́n tó bá jẹ́ bàbá rẹ̀ ló mú lọ oníwó bí kankan mọ́ ikọ́ kan tẹ̀lé bàbá lọ ìjà wà fira wa lẹ̀ tó lóun tó dá wa báwọn bóun ní kọ́ máa darí àlàámọ̀rí wa kágbára lé e ká lo òfin rẹ̀ ká sì gbà pé òfin náà lọ tọ́ ló jẹ́ kí ayé wo dùn káàkiri kí á mọ̀ wá ọ̀dà a sọ̀rọ̀ ọkùn tọ́pọ̀ lórí ẹ̀ a kàn fẹ́ líǹkì ẹ̀ mọ́ ibi tá a ti gbé ọ̀rọ̀ ní ọdún yìí ni lẹ́yìn ìgbà náà la sọ lórí pé ìgbára ọlọ́lọ́run ọ̀ta kó kádìrọ̀ mọ́ okùnfà tó bá ṣẹ̀rí àwọn májẹ̀mú gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ẹ má jẹ́ káwọn èèyàn tán wá jẹ́ o ẹ má jẹ́ káwọn èèyàn tán wá jẹ́ o ìgbà míì tí yorùbá bá fẹ́ tìyàn lọ náà tí ẹ sì fẹ́ tìyàn lọ bí ẹ bọ́ wọn ò ní díẹ̀ ọkùnrin kò tó kọ́ lọ sògùn dúdú nu o kọ́ lọ sáwó nu o èṣù ní sí ń tán ọjẹ lórí awo àtọ̀gbọ̀n dúdú èṣù ní ń tán ọjẹ nígbà bá sì kàn owó àlìkìyàmọ̀ ọ̀tán nù ẹni tó ṣe lánàá ló lọ́wà nígbà tí agbára òṣèlú tó gun awú lọ́wọ́ tán àwọn bàbá ní wà ń kálẹ̀ ó ní mẹ́yìn ará àbàdàn bẹ́ẹ̀ dìbò fún mi igi ewé igi igi igbó àtẹwé ó dìbò fún fún ẹ̀ ìsúnkànjẹ lọ́wọ́ gílẹ̀ pé ààrẹ tẹgbọ́ tẹgbọ́ lẹ́gbọ́ bàbá nígbà tí ìsúnkànjẹ lọ́wọ́ lọ́wọ́ di pẹ́sẹ́ntì nàìjíríà kò láyé kò sí nǹkan kan tí a ń ṣe ń bi awo kò sí nǹkan kan tí a ń ṣe ń bi ògùn èṣù ní táwọn jẹ lọ́wọ́ kọba sáfà ló ṣe fún ọ torí ìrújú tí tó ń bẹ̀fẹ́ lómìnú yóò ní tẹ́bà fà náà ni ebi ẹ̀ ń fi lọ́hàn ebi tí a lò jì gbogbo tó bá ti jẹ́ sífẹ́rù ìdá òsì ni wọ́n lè dìde ìwọ náà kásán owó kí ni combination láàrin ilé àti ṣẹ́tíǹsì ìtò mọ̀ pé sèhérù nù lẹ́yìn kó o fi ọkàn òdodo bẹ ọlọ́wọ́n rẹ tó lè ṣípa ìbànújẹ́ kú kó má burú kú láì sí gangan àdìkọ́jẹ́ pé ewé egbò tó bá ṣẹ̀rí tí ọ̀ta kò rárá kó sì ti mọ ọba ti ń bẹ ara kan iṣẹ́ ara kan ní òṣè ah, ẹbọ ni o méje wọn tàn ọjẹ o ṣéhẹ́rù ìdán burúkú nígbà tí ẹnì kan lọ wá orí aláǹgbá adánì kọ́kọ́ àmì òsì pé ni wọn ní lọ wá wá ọ wà máa wá akọ aláǹgbá lórí ẹ̀kú wa wọn náà máa wá kí ọ máa gbé orí yẹn ó fi mọ́ di òkú lẹ̀ ó ti mọ̀ pé ṣéhẹ́rù ìdán ìní abẹ́ apá yẹn ní wọn bá ní ọlọmọ òwú dúdú wa kọ mọ mọ funfun wa àwọn oníjì funfun dúdú ni ọmú wa ó gbà pé idẹ wọn fẹẹ tẹ tètè sakó ń bẹ kọsáàfà kan yẹ wàá túmọ̀ rẹ̀ fún ọ ó yẹ kí wọn náà ti mọ òye rẹ̀ pé nǹkan yìí ó ti mú nǹkan mìíràn ṣùgbọ́n òkùnfà tó bá bá ti ṣẹ̀rí ọlọ́mú kò sí ìwọ̀n bẹ̀ tó ní ìntọ́bá fẹ́ rú ọ lójú bẹ́ ìlọ́wọ́ àwọn àfáà wá sí àlú ahlazikiri in kuntum la ta'lamun ọ̀rọ̀ tí ọba ti yé yín àwọn tẹ́ ẹ mọ̀ pé wọn ọ̀fọ́lọ́ ń lè ń gbà kankan ilé alu zikir àwọn tí wọn ọ̀fọ́lọ́ ń lè ń gbà kankan gbẹgbẹ ni ọlọ́run ni ẹ máa yẹ̀wò lọ́tún lósì lọ́tún kùrán ni wọ́n máa kà àdìsí wọ́n máa kà ẹ lọ bíìrì lọ́wọ́ wọn so okùnfà tó bá ti bá ṣẹ̀rí àwọn ọlọ́run mu kò séwò bẹ́ẹ̀ èyí tí ọba ti bá mu ẹ̀ta kété sí o ẹ mọ̀ lóo so kọ́lọ̀ ń dákun ọmọ fi wá ṣe kò ń gẹ́ dáadáa so a sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí a sì sọ ìtàn ní ìwọ sallallahu alaihi wasallam pẹ̀lú àlùbákìrì nígbà tí wọ́n jọ wà ní gáàrú tọ́wọ̀ so tí àdébísà sálà ń sọ fún wa bá gbé máa bá lóka bíi tìǹẹ́ ní Allahu ta'alifuhuma kí ló rò pé ọ̀sẹ̀ lẹ̀ sí ìyẹ̀ méjì pé ọlọ́run bá lè kí ọlá

ìgbára ọlọ́run kò súnmọ́ pé èèyàn mọ̀ ṣàdúà ọmọ ṣàdúà nínú ìbáàdà ti ṣe iná làdúà wà nínú okùnfà tọ́lọ́ ń sì fi ṣe okùnfà pé nígbà ọba ṣe ń gbà ní làdúà náà wà. ní ọlọ́run ní ẹbẹ̀ mi ń kíni ń da yín lóhùn kì í ṣe kádàrá padà kádàrá tuntun padà kádàrá gbogbo ó ìtura wípé ọlọ́run ti mọ̀ pé ó ṣàdúrà báyìí òun ó sì gbà àtàdúrà rẹ àti gbígbà rẹ oṣù wa ní ọlọ́run so torí ẹ̀ ló jẹ́ pé ìgbára lọ́lọ́run kò túmọ̀ sí pé kí ni o ká máa ṣe àdúrà ká máa ṣe àdúrà so ká sì máa ní àbá dáadáa ṣe ọlọ́run ọba àlékè ọlá so ìwọ̀nba tí a gbọ́ yìí ọlọ́run jẹ́ pé wúlò fún wa o ọlá títóbi ọlá àánú rẹ̀ ká máa fi àwọn ilé ká máa mọ̀ pé lára ìtumọ̀ ń tà ń ṣe lọ́wà ìpè iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmú sin ìwọ nìkan ṣoṣo náà láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ náà.